street fighter ó sáré. Adùnní ah. the name is Adùnní. ìbò màá máa gbé fún ẹni tí bá ti jí làárọ̀ ẹ̀mẹ́ta ni fù fù fù mú mi lọ nà án. bọ́sẹ̀ lẹ́tà mi ọlọ́run lè tà wọn náà ground. àbẹ̀jọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ni ọ̀ṣẹ̀ dúró. ọ̀gbẹ́ni sọ́dọ̀ ọ̀sẹ̀ ọkọ̀ mi ọ̀sẹ̀ ọkọ̀ mi. ìbò ìyá bàbá máa gbọ́ pé ṣẹlẹ̀ gangan. ó ní pé wàá já mi sínsìn pé ó sáyé àti schoolboy yẹn wọ́n jọ ṣe kí ni wọ́n jọ wà pọ̀ níṣẹ́. àwọn ya wèrè ni ṣé ìjọba mo ti ń pọn ilé látẹ̀ nǹkan wò tó bá fẹ́ fẹ́ ìsinmi ẹ̀mí ni kò wò ṣòye ẹ̀ tó bá fẹ́ tẹ ojú tèmi mọ́lẹ̀ kó tẹ̀ mọ́lẹ̀ ṣùgbọ́n kó fi àwọn èèyàn mi kó ṣe kí ni kó fi wọ́n sílẹ̀ jákọ́ ní ẹ̀ pé o mo ti sọ tèmi.